alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa allah alladhi ja'ala zakat alfitri tuhuratan lis-sa'im ọba tí ó ṣe jaka èyí tí a ń pè ní zakat alfitri tó ṣe ní nǹkan tí yóò máa fọ àwẹ̀ wa mọ́ wasalaatu wasalaamu ala nabiyina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá wa muhammad wa ala alihi wa sahabatihi alkiram àtàwọn aráalé àtàwọn sahaba lápapọ̀ ikhwatal iman ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa èyí tí afẹ́fẹ́ fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí nǹkan tó pàtàkì nínú àwẹ̀ wa ni òun náà ni fíkì zakatul fitr kí ni àgbọ́yé tá a gbọ́dọ̀ ní nípa jáka yíyọ zakat alfitr a ń pè ní jáka nínú èdè yorùbá ètí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni oúnjẹ tí a ń gbé fúnra wa lọ́dún kọ̀la àbí ọdún kọ̀túnla àbí láàárọ̀ ọjọ́ ọdún léyìí tó jẹ́ pé yóò máa jẹ oúnjẹ tí a máa fi sínú tá a fi sọdún rọrùn hadi zaka ẹ̀rí jákàtà wíyí tá à ń pè ní zakatul fitr wajibatun ala al-qadiri dandan ni fún gbogbo ẹni ọba lágbára láti yọ ọ́ bil adillati min wa sunna al sọ̀rọ̀ lérí ẹ̀ sunna nabi náà sọ̀rọ̀ lérí ẹ̀ ọlọ́wọ́n bá wá sọ ní Qur'an Karim ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitanir rajim qad aflaha man tazakka ọlọ́wọ́n bá ní wọ́n máa ti jèrè wọ́n máa ti jèrè àwẹ̀ wọ́n máa jèrè tó pọ̀ àwọn tó jẹ́ pé wọ́n máa ń yọ jáka wọ́n máa ń yọ zakatul fitr ààrẹ eléyìí nínú suratul A'la Qur'an eighty seven aya fourteen aya lẹ́ẹ̀kẹrìnlá wa an Abdullahi ibn Umar radiyallahu anhuma qala a tún rí ẹ̀rí tọ́ka sí nínú sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam tí ń sọ fún wa pé káyọ̀ jáka dandan ní fún gbogbo ẹni ọba lágbára afaawo abdullahi bin umar ó ní farada rasulillahi sallallahu alayhi wa sallam zakat al-fitr ó ní òjísàlá muhammad ó ṣe ní dandan farada awjaba ó ṣe ní dandan ipe àgbọ́dọ̀ mayọ̀ jáka sa'an min tamur aw sa'an min sha'ir ayọ̀ sọ́ọ̀hún kan sọ́ọ̀hún yìí òun náà ní jìríkà tànàbì tí máa fi ń bu nǹkan sọ́ọ̀ ànábì ní dandan ní káyọ̀ sọ́ọ̀hún ẹ̀yọ kan nínú làbídùn àwòsàn àmì ṣàìrì àbí sọ́ọ̀hún kan nínú wheat òun náà ní àwọn nǹkan tí wọ́n máa ń jẹ ń gbà náà ẹ̀yọ́ miami faraba dandan ní kọ́ yọ jákàtọ̀ bá ti lówó tó sì lágbára tó fi yọ alihakimatu mi mashru'iyyatiha kí ló dé tí ọlọ́run bá fi ní ká máa yọ jáka tàbá parí àwẹ̀ ramadan annaha tuhratun lis-sa'imi min al-lagwi war-rafath ọlọ́run ọba yóò fi fọ àwẹ̀ wa mọ́ kúrò níbi gbogbo àwọn ìgbọ́kúgbọ́ ìríkòrí ìsọkúsọ wa ta'amatun lil-masakin yóò tún wá jẹ́ ìka ibi kúrò fún gbogbo àwọn tálíkà láàárọ̀ ọjọ́ ọdún táwọn náà lè jẹun ayọ̀ wọn lè jẹun ìdùnnú. وشكر لله تعالى على إتمام فريضة الصيام lẹ́yìn náà yóò tún wá jẹ́ pé àfin dúpẹ́ fọlọ́run bá wa sàrà yẹn jama àfin dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ ní kẹ́mìíwọ́ gba àwẹ̀já àdẹ̀lẹ́lù ẹ̀rí lérí tí ń sọ yìí òun náà ni ọ̀rọ̀ àfọwọ́ abdullahi ibn abbas wọ́n ní farada rasulullah sallallahu alayhi wa sallama zakat al-fitr anabi ṣe jaka zakat al-fitr anabi ṣe ní dandan fún gbogbo ẹni tó bá gba àwẹ̀ àtẹni tí ó gba àwẹ̀ tuhuratan lis-sa'imi kó lè bá a fọ àwẹ̀ aláwẹ̀ mọ́ minal lahwi war-rafath nínú àwọn ìsọkúsọ àti ìgbọ́kúgbọ́ ìríkúrí wa tu'matan lil-masakin yóò tún máa wá jẹ oúnjẹ fún gbogbo àwọn tálíkà tí ò sí owó lọ́wọ́ wọn káwọn náà kí wọ́n lè róúnjẹ jẹ láàárọ̀ ọjọ́ ọdún aláàmà zakatul fitr jákàtà wíyí àwọn àwo ọ̀ràn yàn lélẹ́rìí wọ́n ní tajibu ala al muslim al qadir dandan ni fún mùsùlùmí tó lágbára ìbá gbàwẹ̀ ìbá má gbàwẹ̀ an abdullahi ibn umar afawo abdullahi ibn umar àwọn ni wọ́n gba àdísì yín wá wọ́n ní farada rasulullahi sallallahu alayhi wa sallam wala nabi sèé ní dandan zakat alfitr kayo jaka sa'an min tamri aw sa'an min sha'iri sa'un kan nínú labidun àbí nínú wheat ala abdi anabi ní dandan ni fún gbogbo kóhun ọyọ jaka jákà wàlúhórì ọmọlábí ọyọ yọ wàlúzákàrì ọkùnrin ọyọ wàlúhùnsà obìnrin ọyọ wàlúsọ̀gìrì ọmọ kékeré ọyọ wọn yọ fún tí ọba lágbára ẹ wàlúkẹbìrì àgbàlagbà náà yọ mùsùlùmí gbogbo wọn mùsùlùmí gbogbo mùsùlùmí pátá ní ala rí ẹni tó baálé ilé ó di ọ̀ràn àyàn ti tiẹ̀ tàwọn kọ́yọ ti gbogbo àwọn ọmọ ẹ̀ kọ́yọ ti àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀ àwọn ẹbí tí wọ́n ń gbé lọ́dọ̀ ẹ̀ kọ́yọ àwọn jáka wọn tí wọ́n bá ti jẹ́ mùsùlùmí ẹ̀rí ọmọ ọ̀dọ̀ àbẹ́bí tí ẹ ṣe mùsùlùmí ti ń bá wa gbé àníyàn jáka fún nítorí wọn yẹ ṣe mùsùlùmí anabiwa muhammad sallallahu alayhi wa sallam sọ pé adul fitra amma temunun ẹ yọ jáka fún gbogbo àwọn tẹ́ ń darí tẹ́ ń fún lóúnjẹ àwọn tí wọ́n ń bẹ lábẹ́ yín ẹ yọ jáka fún gbogbo wọn kẹ́yìn náà sì yọ fúnra yín kọ́dà wa àfọwà Usman ibn Affan radiyallahu anhu àwọn ní yóò tún da eh, oyún inú káyọ̀ jáka fóun náà èèyàn lòun náà òun náà ń bọ̀ wálé ayé wọn ní káyọ̀ fóun náà wa man lam yastati' ẹni tí ó bá wà ní agbára ìfàlẹ́ sáwọ́ àjẹbọ̀nà àlè kì í ṣe dandan ní kọ́yọ̀ jáka o ọ lágbára ò ní tọ́ jẹ láàárọ̀ ọjọ́ ọdún àwọn lè jẹ gbèsè kán dákun kán má ṣàì bùn ọ́ lóúnjẹ kó fi yọ jáka irọ́ o gbogbo ẹni tó bá lágbára wọn ní kó yọ ọ́ ẹni tó sì lágbára yìí ọmọ rẹ̀ ọlọ́nà máa ẹlòmíì yóò pọ̀ wọn lágbára yóò sì ránṣọ ọdún yóò lọ́wọ́ lágbára yóò ra bàtà ọdún jama mùsùlùmí kò ní yọ jáka kò ń ṣẹra ẹni o ààwẹ̀ rẹ̀ ó ti lọ́dọ̀ ọlọ́wọ́n ọba lábùjẹ́ ǹjẹ́kù ẹni tí ò lágbára rárá tí ò sí kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ tí ò lágbára rárá àbí ní tí ó jẹ láàárọ̀ ọjọ́ dún nìkan lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ kò tún ní nǹkan mi lẹ́yìn ẹ̀ wọ́n ní kò ní ìdíkọ́ yọ jáka ọlọ́run tẹ́lá níyà rẹ̀ àjìnà zakat al-fitr ẹ̀ rí àwọn nǹkan tá a máa fi ń yọ jáka tá a wí yìí zakatul fitr ya ghalibu qutul balad oúnjẹ tá a bá ń jẹ láwùjọ wa lágbègbè wa tí ọ̀rọ̀ rọrùn fún tálíkà láti tètè sọdọ́ ń jẹ láàárọ̀ ọjọ́ ọdún tóun náà fi dunnú lọ eid nínú ẹni gàrí jama nínú ẹni ẹ̀wà rice flour làbídùn sẹ̀mó wheat èlùbọ́ gbogbo àwọn nǹkan tá a kàálẹ̀ yìí ọ̀rọ̀ rọrùn fún tálíkà láti tètè sọdọ́ jẹ kó tó lọ eid òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam anabi náà ṣe àwọn oúnjẹ tí wọ́n ń jẹ lọ́dọ̀ tiwọn ní dandan oúnjẹ táwa náà ń jẹ dandan ní lérí tiwa náà ká fáwọn èèyàn oúnjẹ tá ìjẹ ń bí kẹ́nìkan ọmọkùnrin bí o. farada rasulillah sallallahu alayhi wa sallam sa'an min tamur. anabi ni òun ṣe ní dandan kẹ́ ẹ máa fún wọn ní sa'an kọ̀ọ̀kan nínú tamr làbídùn àwọn máa ń jẹ àwa náà ń jẹ yẹn ń bínà aw sa'an min sha'iri àbí kẹ́ fún wọn ní sa'an kan nínú wheat nínú wheat ẹ àwọn náà máa ń jẹ wíìtì ń bí náà alhamdulillah sẹ́rù oúnjẹ táwọn ìjẹ́ ńlẹ̀ yorùbá kẹ́ni kan máa fi yọjá ká o miqdaru zakat al-fitr dèdè òǹdìwọ̀n wo láwa yọ fún gbogbo àwọn tí wọ́n ní ká yọ fún sa'an rasuli sallallahu alayhi wa sallam jìríkà nabi ni wọ́n pè ní sa'a sa'an yìí ẹ̀yẹ ọ̀kan rẹ̀ lẹ́yìn yọ fún eré kan ẹ̀rí àwọn taba ní múdù ńlẹ̀ múdù mẹ́rin ní ṣe déédéé sa'an kan àjẹpẹ́ múdù mẹ́rin mẹ́rin láyọ̀ fún eré kọ̀ọ̀kan àwọn tá a ní sọ́ọ̀hún a sì ní múdò wọ́n ní ká lè wá golo mílìkì ká wá fi wọn ráìsì àbí gàrí àbí ń ta fẹ́ fi yọ ọ́ kọ́ wá jẹ́ mẹ́rìnlá agolo mílìkì mẹ́rìnlá nínú ráìsì òun náà ní erí kan agolo mílìkì mẹ́rìnlá nínú gàrí òun náà ní erí kan àwa wọn o a sì rí i pé agolo mílìkì mẹ́rìnlá ní ṣe déédéé sọ́ọ̀ ẹ̀yọ̀ kan ti ṣe déédéé múdù mẹ́rin wọ́n tó bá ti ní sọ́ọ̀ lo múdù ò ní múdù wàá wá agolo mílìkì kò ní sí mílíkì ń bẹ́ o agolo mílíkì ọ wàá fi wọn gaari ó fi wọn aláìsí ó fi wọn ẹ̀wà mẹ́rìnlá òun lè rí kan baálé ilé yọ yọ mẹ́rìnlá fún rẹ̀ gbogbo àwọn ìyàwó rẹ̀ ọ yọ mẹ́rìnlá mẹ́rìnlá fún wọn ọmọ kọ̀ọ̀kan mẹ́rìnlá mẹ́rìnlá àwọn tí wọ́n ń gbọ́dọ̀ rẹ̀ bó ṣe yọ tí ó fi kárí nìyẹn yẹjú tawkil wàláhi kò burú kábẹ́ẹ̀yàn ìfẹ́ dákun ẹ̀ má sábà mi yọ o tí wọ́n bá ti yọ fún ẹni tó ní ọbọ̀ هل يخرج النقد بدلا من الزكاة إجال فوول وجكا قال جمهور العلماء أو تقبض نوع الفاء وأن أنه لا يجوز وأن قطعوا كمو كوافي شديد جكا èyí tá a fi máa pínlẹ̀ ṣàtìgàrí láàárọ̀ ọjọ́ ọdún kó wá jẹ́ pé owó làá máa fáwọn èèyàn àwọn àlùfáà ní kò lẹ́sẹ̀ ńlẹ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ̀ kò níbàámu pẹ̀lú sunna alákọ̀ọ́kọ́ ni pé àfáwọn Abdullahi ibn Umar wọn rasulu sallallahu alayhi wa sallam farada zakat alfitiri sa'an min tamur tamur kìí sowó oúnjẹ ní jẹbẹ oúnjẹ lànàbí sẹni dandan fáwọn ará madina ipe ká máa fi yọjá kan ọlọ́run sẹni lakọ̀dí kan alákùn fi rasulillahi uswatun hasana ọlọ́run ọba ní mo fànàbí fún yín kẹ́ ẹ máa kọ́sẹ̀ rẹ̀ ẹ̀ ká máa kọ́sẹ̀ ìtànàbí sẹni pé oúnjẹ lànàbí fi yọ suratul ahzab ayah thirty three ayah twenty one ẹlẹ́ẹ̀kejì owó ń bẹ lásìkò anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ọ̀sọ̀ fún àwọn sàhábà kan fowó yọ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀rí oúnjẹ tá à ń gbé káàkiri láàárọ̀ ọjọ́ kejì ọdún àbọ̀dún kọlá yẹn gàrí ráìsì wíìtì àti ẹ̀wà tá à ń gbé fúnra wa yẹn ó wà nínú àwọn ẹ̀wà ẹ̀sìn wa tá a fẹ́ kọ́ parẹ́ ń fi hàn gbogbo àwọn tí ì ṣe mùsùlùmí pé ẹ̀sìn wa ẹ̀sìn àánú ni bá a fi ha ẹran léyà nígbà léyà bẹ́ẹ̀ náà là á máa ha oúnjẹ á máa fúnra wa lóúnjẹ lẹ́yìn ọdún àwẹ̀ gbogbo ọdún tiwa àánú lọ́bàdé ìkẹ́ lọ́bàdé oúnjẹ lọ́bàdé kò sí nàrà ń bẹ̀ jẹ̀má lẹ́yìn náà wàhálà ó ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwùjọ tába ti ní ká máa fowó yọ ọ́ látara pé èló la fẹ́ sọ fáwọn èèyàn pé iye báyìí ni jákà ní price rice ọ̀tọ̀ price gàrí ọ̀tọ̀ ọ̀tọ̀ ni tí wọ́n ń ta wíìtì èló gan la fẹ́ sọ fáwọn jàmáà pé iye báyìí lọ́wọ́ fi yọ jákà rẹ̀ ẹ̀ má jà lówó jàmáà lópin ìgbà tó dé pé oúnjẹ sì ń bẹ láwùjọ wa lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò sí lọ́wọ́ wọn tá a fẹ́ fún jákà tá a wá gbówó lé wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò ní fowó ń jẹun mọ́ wọn wà lọ lè fẹ́ra bàtà yóò máa fẹ́ra sọ àfikún fẹ́ra káàdì àfikún wọn fẹ́ra nǹkan míì ebi wọn máa pa láàárọ̀ ọjọ́ ọdún àmọ́ tẹ́ bá ti gbóúnjẹ fún kò ní choice oúnjẹ yìí náà ni ó ṣe láàárọ̀ ọjọ́ ọdún èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa ní bá wa lágbára lẹ́yìn ìgbà yẹn pé ah ń gbà mọ́jọ jákà tán jákà ọ̀yà gba one thousand mo fún ọ sí kò sí ní tó burú ń bẹ̀rù gbogbo àwọn ọmọ ìyá wa táwọn wà níbi UK àbí wọ́n wà ní àwọn ìlú míì náà láwọn ìlú òyìnbó tọ́jẹ́ pé kò sẹ́ni tí wọ́n gbé ráìsì fún kò sẹ́ni tí wọ́n gbé gàrí fún kò sẹ́ni tí wọ́n gbé wíìtì fún wọ́n láwọn yẹn wọ́n lè fowó ránṣẹ́ sí àwọn ìmáàmù àwọn àfẹ́sìn tí wọ́n fọkàn balẹ̀ sí ká bá wọn rà á tí wọ́n bá bá wọn rà á tán kí wọ́n wá pín fún àwọn tó yẹ kí wọ́n pín jákà náà fún wákàtí ìkàràjìhà la máa yọ òun náà ni láàárọ̀ ọjọ́ ọdún òun ló dáa jù àmọ́ wọn ni kò sí ní tó burú tá a bá yọ ọlọ́dún kọlá àbọ̀dún kọtùnla anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni mani adaha qabla as-salah ẹni bá yọ jaka ka tó kẹran ìdì fọwọ́ zakatu makabula eléyìí ni jaka tó lọ́wọ́ gbà ó yọ fọ àwẹ̀ rẹ̀ mọ́ wa mani adaha ba'da as-salah ẹni bá lọ́ọ́ lè yọ jaka tiẹ̀ lẹ́yìn ìdì fẹ́yà sadaqatu mina sadaqat ọkàn ṣe sàrà lásán náà ni ọlọ́wọ́ gbọ́ sàrà rẹ̀ àmọ́ kọ́ dàbí kọ́ yọ kàtó lọ ìdì èèyàn miami jákàtàwí ìwọ fúnra rẹ kó gbé jákà rẹ kó lọlẹ fún tálíkà tó bá láǹfààní bẹ́ẹ̀ tó bá wà láǹfààní kó lọlẹ fún ẹ̀kọ́ lọ mọ́ṣáláṣí lọ́dọ̀ àwọn ìmáàmù kẹsì fọlọ́n kọ́ wọn lọ́rùn ipò ẹ̀dákun ẹ̀yìn ìmáàmù ẹ̀dákun ẹ̀ bá fáwọn tẹ̀bí ń pa o ẹ̀ bá fún wọn o wa 'ala al-fuqara an yadhhabu ila al-masajid gbogbo àwọn tálíkà tí ò sí lọ́wọ́ wọn mọ́ṣáláṣí tó ti wà ládùúgbò yín ẹ̀ ìmáàmù bẹ́ẹ̀ ẹni kọ́ dákun kó fún yín jákà nínú àwọn jákà tí wọ́n kó sí lọ́dọ̀ kẹ́yìn náà kẹ́ lè bá dunnú ẹ má tijú o àyè tijú o ebi ọ̀dà aláwo ọlọ́run ní fẹ́bi pàwá o torí yín gan lọ́lọ́run fi ṣe jákà ní ọ̀ràn àyàn nítorí pé kí gbogbo yín náà kàlejò sọdún kàlejò dunnú pẹ̀lú oúnjẹ láàárọ̀ ọjọ́ ọdún àwa bẹ lọ́run nínú àánú rẹ̀ àtẹ́gbára rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọṣàjẹ́ àfi dùnú sọdún yìí ọlọ́run ọba kọ́ wọlé agbára rẹ̀ kọ́mọṣẹ́ ìsànú wa àkíyèsí níparí òun náà ni pé àyídájọ́ ọjọ́ ọdún o àyídájọ́ ìjọba ìlà sọdún o nínú àgbọ́yẹ̀sìn tó anabi ni sumu liru yatihi anabi ni ẹgbàáwẹ̀ tẹbarosu wa afuturu liru yatihi ẹ sì sọdún tẹbarosu àwa ti màbáàrí àwa ń dájọ́ mistake ńlá ni o ẹja fọ̀rọ̀ sẹ́nu sòlùpọ̀n o mo bẹ̀ lọ́n fún gbogbo àwa ìmáàmù pátá ọlọ́njẹ́ alẹ́ gbọ́dọ̀ sí sòtọ́n lẹ́nu o kọ́lọ́n ọba aláàkọ́ wá sí gbogbo alẹ́ lóríire kọ́lọ́njẹ́ sọdún ayọ̀ fásitẹ́kì fúrúláhà innahu huwal ghafurur rahim.